أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد آه، gẹ́gẹ́ bí hadith آه، wa tí a ń الصالحين fún àwà lọ nínú àti ìmá ti àdíẹ̀síwájú gbogbo sí tí ìmá bẹ́ sí ètò hàn ní àbí tí ó pàmá àdífò ẹlẹ́kẹ́jì ọ̀nà ni ìtí aka fún àwọn lónìí wà á ní umm al-mu'minin umm abdillah aisha radiyallahu anha قالت قال رسول الله صلى الله عليه وسلم يغزو جيش الكعبة فإذا كانوا ببيداء من الأرض بيداء من الأرض يخسف بأولهم وآخرهم قالت يا رسول الله كيف تحسب بأولهم وآخرهم وفيهم أسواقهم ومن ليس منهم قال يحسب بأولهم <clears throat> وآخرهم ثم يبعثون على نياتهم متفق عليه آه، حديثي حديث أم المؤمنين عائشة رضي الله عنها tí a وللا wò أم المؤمنين أم عبد الله عائشة رضي الله عنها وللا Aishata يا anha ìyá Abdullah àǹfààní kan wà ní ààrin wa Aisha radiyallahu anha ní àwọn ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam òbí wọn fún Ànábì síbẹ̀síbẹ̀ wọ́n pè ní Ummu Abdullah eléyìí òun náà ní ẹ̀rí fún àwọn pé anha ọmọ tí wọ́n fi ń pè Asma bint Abi Bakr radiyallahu anha ti ṣe ẹ̀gbọ́n Aisha ni aisha lọ́bà nàbí sallallahu alaihi wasallam ó ní gbogbo àwọn tó kú ní àwọn àwọn ìyàwó rẹ̀ yòókù ni wọ́n ní ó kọ́ tí wọ́n máa fi ń pè wọ́n ló kọ́ ọmọ pé òun náà fẹ́ ká máa fi kọ́ ọmọ akẹ́kọ̀ọ́ lásìkò gbà yẹn òun náà ni wọ́n wá bí abdullahi bin zubair radiyallahu anhu wọ́n wá bí lọ́dọ̀ aisha wá bí lọ́bà nàbí sallallahu alaihi ó máa jẹ́ ọmọ abdullah so inú kúníyà ní àjàgbé ní táwọn pé aisha radiyallahu anha olùwàgbà hadith wa dọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní anabi sallallahu alayhi wa sallam sọ pé yagzu jaishun al-kaaba anabi ní àwọn ọmọ ogun kan wọ́n gbógun ti kaaba nílé Allah subhanahu wa ta'ala ó ní wọ́n gbógun ti títí táwọn wá dé àyè kan táwọn bá dé ilẹ̀ gbansasa kan tí ò sí ilé bẹ́ẹ̀ tí ò sí igi bẹ́ẹ̀ tí ò sí gbogbo ẹtẹ́jú lọ tí ò gbogbo ẹkọ́ra wọn jọ sí bẹ́ẹ̀ yóò sàkóbi àwárí yìí wá àfihàn ànábì ní àbọ̀ sùn hánà wọ́n dáwọ́ àpá wọn rẹ̀ yóò tẹ̀ wọ́n rẹ̀ láti láti yóò tẹ̀ wọ́n rẹ̀ láti tí wọ́n ti bẹ̀rẹ̀ nípa parí sí wọ́n tẹ̀ gbogbo wọn yìí aisha radiyallahu anha qalat wọ́n wá sọ́fà nabi sallallahu alaihi wasallam pé ya rasulallah mo pè rò jíṣẹ́ allah subhanahu wa ta'ala kayfa tuslabu bi awwalihim wa akhirihim kí ló dé tí wọ́n pa wọ́n rẹ́ láti bẹ̀rẹ̀ dé parí àtẹ̀lé àkọ́kọ́ wọn àtẹ̀lé ìgbẹ̀yìn wọn kí ló dé tí wọ́n pa wọ́n rẹ́ wọ̀fíhìn aswáàkù tó jẹ́ pé àwọn ọjà àwọn tí wọ́n tajà bẹ láàrin wọn àwọn olóòlé jagun torí pé àwọn ogun yìí àwọn ogun láńlá ní débi pé gbogbo kan ni wọ́n dira ẹ̀ lọ́wọ́ tó máa ń tíráwò báyìí níjọ́ òun tó máa pọ̀ dáadáa àwọn ọlọ́jà ló gbọ́jà lọ́wọ́ wọ́n máa tajà fáwọn èèyàn lọ bọ́ sí tíráàpù lọ pé ọjà àwọn ọjà ń bẹ láàrin wọn tó jẹ́ pé àwọn tọ́ka ń tà tí wọ́n rà àwọn ò láníyàn kankan pẹ̀lú kábà ni ẹlòmíín fẹ́ tó kó náà kàn wá bá wọn kóun kàn fẹ́ rajà ni tí ó mọ̀ nípa rẹ̀ kí wá ló dé tí Allah subhanahu wa ta'ala tí ó fi wá pa gbogbo wọn táwọn náà sí pàwọn fẹ́ wá wó káàbá qal anábì wá fún Aisha lésì pé yukhsafu bi awwalihim wa akhirihim ó ní wọ́n pa gbogbo wọn rẹ̀ náà ló ń sọ látẹni àkọ́kọ́ wọn dídé tó dídé tán dé jọ́pọ̀ dé ó ní gbogbo ẹ̀yà ó ní wọ́n parẹ́ thumma yub'athuna ala niyyatihim tó bá díjọ́ gbé jàdìyàmà wọ́n wà gbé wọn dìde wọ́n àníyàn ni wọ́n á fi ṣe ìdá àdáyẹrí tó bá di ìjọ ògbéde àlìkìyàmù so hadith yìí ó ń dá lórí ọ̀rọ̀ àníyàn lálàkọ̀kọ́ inú tí hadith tó wá ń dá lé lórí òun náà ni àyà kanú al-Qur'an tí Allah subhanahu wa ta'ala sọ pé ittaqu fitnatan la tusibanna alladhina zalamu minkum khassa ó ní ẹ bẹ̀rù fìtínà ẹ bẹ̀rù wàhálà tó jẹ́ pé tí wàhálà ẹni tó mọ̀ ẹni tó rà nìkan kọ́ ni ó sanwó ẹni tó kàn nìkan ẹni tó mọ̀ nìkan kọ́ ni ó kàn yóò ka lé yóò kan so eléyìí àná na subhanahu wa ta'ala ti pàkíyèsí wa sí ti pẹ́ ipe tẹ́ bá ma wàhálà fẹ́ máa ṣẹlẹ̀ táwọn yẹn dá wa lálẹ́ nínú ẹ̀sìn nínú ìgbésí ayé nínú tó lè kó nira báyàn ẹ má máa pé ẹ òkú délé mi nítorí pé tó bá padà yá tí wàhálà rẹ bá dé ó lè oníkálukú ó lè tí ó mà pé irú náà tí ó sáwọn ẹni wọn lè má lá ní lóòótọ́ àmọ́ àwọn náà ń bẹ pẹ̀lú wọn jọ ń ni àwọn wà ṣe pa wọ́n rẹ́ papọ̀ kìí ṣe pé bákan kan ni wọ́n ṣe gbé wọ́n wọ́n gbé oníkálukú dìde pẹ̀lú àníyàn rẹ̀ àníyàn tó wà rẹ̀ ibi lọ tẹ̀lé wọn lọ sí ojú ogun so eléyìí àníyàn kan tó wà ń bẹ̀ fún wa àdìsí òun náà ni pé ìgbà wà tó jẹ́ pé ẹni re èèyàn re ó lè kú síbi tí ò ó lè kú síbi tí tiẹ̀ ní rí ó lè kú láì fi kò sáfù kankan fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ara rẹ̀ nítorí pé kò mọ dèdè àsìkò tọ́jọ́ òun ó pé tí òfin wá ní ẹ̀rìn síbi tí ó kú sí òun nítorí wá kú fún ẹni bẹ́ẹ̀ òun náà ni pé tó bá jíjọ́ òfin jàre kìá mọ́ yóò àfún náà alá nìyá wọ́n fi òun kálù dìde lórí àníyàn rẹ̀ so eléyìí ta nínú pàtàkì àníyàn ní gẹ́gẹ́ bá fúnra wa òkúṣẹ́ tí èèyàn bá ṣe láyé èèyàn gbọ́dọ̀ ní àníyàn dáadáa lórí ẹ̀ tí èèyàn bá ní àníyàn dáadáa láti ìpìlẹ̀ ṣiṣẹ́ yẹn ilé wa ṣiṣẹ́ tó bá jẹ́ òbídà tí a mẹ́rin nígbà ládá tí tó fi dé ni pé kọ́lá èèyàn kẹ́kọ̀ọ́ ni èèyàn wá mímọ̀ ni èèyàn gbọ́ wá sí ni èèyàn ṣe dáadáa ni èèyàn sọ̀rọ̀ dáadáa ni kéèyàn máa ṣe pẹ̀lú àníyàn pé èèyàn ṣe lórí Allah subhanahu wa ta'ala so eléyìí òun yóò jẹ́ pé yóò gbà ládá tó bá jẹ́ òbídà tí a mọ̀ eléyìí òun ni dúnyà ní ẹ̀sán rẹ̀ tó bá jọ ọ̀gbẹ́dẹ alkiyama so eléyìí òun ni hadith ẹlẹ́ẹ̀kejì tí ó wà nínú riyadu salihin هذا وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك